òkè tí gbogbo yín gbádùn lọ́wọ́lọ́wọ́ wọ́n tún ti gbé àwòkọ́ ha sinimá kan wòlú o. ẹ wúro ẹ wúro ẹ wá wo àwọn ọmọ ìyá méjì tí yà jẹ nǹkan fi ọ̀pọ̀lẹ̀ láì lóbi ìtàn ńlá bẹ̀rẹ̀. ẹ wúro the best of yẹmi sọdímọ̀ this millennium bàbá sùwé jẹ láti lówó dé góńgó. ẹ wọ wùmí lẹ́kọ̀ọ́ ọ̀gọ́dọ̀ ọlọ́ṣà ìjà mẹ́rin láàrin àwọn ọ̀gárá ọlọ́ṣà àti ọmọdé o. ẹ mọ wọ̀lú ẹ wúro it is a must for every home. ẹ wúro ìkúnlẹ̀ abiyamọ jóná bí ló jóná mọ́lẹ̀ fífi yìí o ẹ wúrọ̀ substantial in english full of substance thrilling exciting humorous entertaining emotional. àgbàgbé ìdodo wa ò pa mí. ẹ pàdé àwọn òṣèré bíi yẹmi sọdẹ mú ẹlẹsàfẹnu jáwáyà bàbá sùn ọkọ ọmọládùn kẹńkẹlẹ wò ìyáléwò ìyàlá fún onírèsè sọfí ògúnmọlá máníjà òdodo ajínrẹbẹ kú rọṣọ wùmí ọlọjú kọkọrọ ewúro ìrírà ní tíjẹ́ olólùwà nàìjíríà limited tuntun náà gẹ́gẹ́ mútọ́rọ̀ látẹ̀wọ́lára ní Mùṣín tẹlifóònù five two zero one three five five two zero one three five àti ní second floor seventeen bíi ereko street ní ìdùmọ̀tà lẹ́kọ̀ọ́ àti ní blessing recording store one hundred and five abẹ́òkúta expressway ní yànnà pàdé àlẹ́kọ̀ọ́ àti ní shabas cinema recording company Sub N. pen cinema building pen cinema làgẹ́gẹ́ májọ̀lágbé trading store eight stroke ten káyọ̀dé street ní onípàlẹ́kọ̀ọ́ àti ní kọ́lẹ́dẹ́ film productions ìkẹ́ àyẹ̀lẹ̀ ventures thirty four kings lọ́dọ̀ ọlọ́kọ̀ ṣèṣin Abẹ́òkúta àti ní gbogbo ilé ìtajà fídíò jákèjádò Nàìjíríà ẹ wúro subtitle detectives ẹ wúro grab your copy now. Madam, ẹ̀yin náà ni mo wá dúró sọ̀rọ̀ burúkú yẹn lọ. burúkú bo ọ̀dà tí gbogbo wọn ń lò náà la ń winner paint káàbọ̀ olúborí gbogbo ọ̀dà tá a ti ń retí winner paint nìyẹn àjàborí gbogbo ọ̀dà bẹ́ẹ̀ ní iṣẹ́ winner paint ọ̀dà bàbá ọ̀dà winner paint dé gbogbo ayédèrú ọ̀dà ẹ wá bíbà níbi ká kunlé kó máa dáni lọ́rùn winner paint lónìí yẹn ìyẹn la fi jẹ́ olúborí níbi ká kunlé kó máa dán gbére ìyẹn la fi jẹ́ àjàborí bí gọ́ọ̀rọ̀ sọgbó nígbà àjà sọgbọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la yọ pinnu wọn bẹ́ẹ̀ ni winner paint òun lọ̀gá winner paint gloss wọn ò láfiwé ẹ̀mú kọ́ṣọ́ wọn múnádóko descot wọn fakọyọ red oxide primer wọn náà jiná gbogbo rẹ̀ wà lóríṣiríṣi àwọ̀ tí ẹ bá ń fẹ́. mr winfrey. yes madam. gẹ́gẹ́ bó ṣe ròyìn ọ̀dà yín bẹ́ẹ̀ náà ni mo ṣe bá. ní tòótọ́ winner pay ẹ̀yin lọ̀gá iléeṣẹ́ wọn wà ní one stroke eh? two papoluski ọlọ́run ṣògo ní Mushin àti three hundred agégemútọ́ road challenge bus stop ní Mushin jọ̀wọ́ ló fi yan ọ̀kẹ́rẹ́ winner pay kì í dí kì í ṣá òórùn rẹ̀ ti fanimọ́ra àwọn alágbàtà jákèjádò Nàìjíríà winner pay ọ̀dà bàbá ọ̀dà. winner ooo oh, winner winner ooo. Oh. keep going. ajá ìmú gbọ́dọ̀ sá ẹ̀ torí pé kí ni òun tó bá rí fọ́pọ́ lọ́gbọ́ngbọ́ òun tó bá rí fọ́pọ́ lọ́gbàgbà onígbà gbọ́dọ̀ wà o sì gbọ́dọ̀ rí ọ̀tà bẹ́ẹ̀ ni thousand naira ni. Ah, ah. bẹ́ẹ̀ dẹ̀ bá wa wo ṣe rà. mi náà mọ bẹ́ẹ̀ kúrẹ́ náà mo ṣe tà fún yín rẹ̀. five ni màá fún yín. ọmọ ah. pàjá tó gbórí ni. ṣé kìí ṣe àwọn ajá tó ní disease yẹn ṣá. ẹ ṣọ. ṣé nǹkan bá bi délé ẹ mọ̀ pàjá tó dáa ni. No. àtàárọ̀. ẹ sì pé wọ́n mọ̀. nígbà mọ́lá lè jìtẹ̀ tó ń wọ̀. ó wá jọ mo máa bẹ̀rẹ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ mi. Ah, irú ajá tí mo fẹ́ gangan ni ẹ o irú eléyìí gangan ló dáa ah, let's protect gbogbo ilé náà. ẹ eh, báwo la ti wá fẹ́ ṣe sí irú orúkọ wo la fẹ́ sọ. orúkọ tí mi ò bá ní ká sọ mi ò bá ní ká sọ ní bíngò bingo bingo ti kọ́mọ̀ ni ẹ ká máa pè ní suwe nẹ́ẹ̀nẹ́. suwe wọ. suwe nẹ́ẹ̀nẹ́. suwe nẹ́ẹ̀nẹ́ kọ. bíbí junior ní nǹkan tó lè fún. o mo dẹ̀ lórúkọ fún like Tessie. ya ya ya Tessie Tessie fine name. yes fine name Tessie Tessie yes Tessie. bọ́lá ìtajà náà Tessie. èmi fi pe ká ní kékeré náà rà ìyẹn sábà ń ba ṣeré á tètè mọ ojú wa gbélé yìí ẹrú ilé ìgbọ́n mi. àdá ah, kékeré àrẹ́sẹ̀ máa wá náà tàjà kékeré kó jẹ́ security nulẹ̀ eléyìí ti dá bí wọ́n bá ń wá protection tó dá àwọn ajá tó dá nìyí eléyìí gan ó ti tó ṣẹ́ta. Pardon. bára wọn dọ́gba rárá ni gbogbo iṣẹ́ tí mò ń ṣe káàkiri káàkiri tí mo rò owó ẹ̀ máa yọ kò yọ èyí tó tún wá dá mi lójú jù tí mo fọkàn sí ní tàbújá tí mo lọ yẹn pẹ̀lú bí mo ṣe háwó tó fáwọn èèyàn bá máa tún padà bẹ́ẹ̀ wọ́n sítórì náà bẹ̀rẹ̀ sí tọ́ fún mi wọ́n sọ oríṣiríṣi. bíjì a ti jẹ́ ọ̀rẹ́ o tó jọ mẹ́ta tìbárí mi ò rí òye o tó ṣẹlẹ̀ ẹ̀rọ ìwọ̀n pa fún ọ̀pọ̀ rẹ̀ ni wá kò dẹ̀ mọ́ tó hàn fún mi sí téèyàn bá dákẹ́ tààrẹ bá dákẹ́ kò dákẹ́ sọ́dọ̀ sí sọ fún mi ọ̀rẹ́ wa lágbọ́ ọlọ́run rẹ ní solution ìjì wa jáde ni tó bá yẹ pé church ló fẹ́ lọ lọ sí kò sí èkó tó lọ ṣe tì tó wà pé ti ìbílẹ̀ ni jáde o wàá tọ̀ wà gbá lọ solution àti sọ̀rọ̀ ẹ̀ solution bá gbọ́rọ̀ lọ láàrin four months kíkan dẹ̀ ti kó débẹ̀ sí ní wálẹ̀ ó le jù ebi tàbújá yẹn mo ti mọ̀ pé nǹkan ti dàrú. kò sí kò sí kò sí ilé tọ́lọ́mù ní ìfọ̀tẹ̀rọ̀ àwọn àmàlà ṣe é. ajá kì í jì kan pẹ̀lú àná. àkìrẹ́. ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ ọ̀tá inú ẹbí ìdílé ìyá ìdílé bàbá ọ̀tá àbíṣẹ́ ọ̀tá tí ń dajá tí ń dọ̀gbọ́n tí ń de ewúrẹ́ tí ń de ìjò olùwàgbẹ́mi lékè wọn jẹ́ ǹtẹ̀ ọ̀tá mi bá wọn kí n wó lọ́ta mi o kí n wó lù wọ́n mọ́lẹ̀ òkun owó lù wọ́n wọlé ìdílé wọn. ìrọ̀lẹ́ àbúkù ajábọ̀ òkun. padà ń padà wá gbó ló kó sọdẹ kọ́ mọ́ gbó kiri o inú gbóríri ìbú ni ẹ mọ́ ẹ mọ́ fi mi ṣe lé ẹ mọ́ fọ̀nà mi sọ̀dẹ̀ jẹ́ n ò mọ kán padà ó mọ́ dò n ò fẹ́ràn obìnrin ní omi. láti bí ijọ́ mẹ́ta ni mo rí àwọn àpẹẹrẹ kan tí ó ń fún mi lára ṣùgbọ́n tí mi ò mọ ìtumọ̀ ẹ̀ díẹ̀ náwọn àpẹẹrẹ yìí ni pé lójú àlá mo máa ń rí ajá àwọn níbọ̀ wa ẹ̀sìn àwọn tí mò ń sọ. àwọn tí yóò ti yé. tó tí má ti wá rájá yẹn ó máa ń dán oríṣiríṣi ara wò ìgbà míì lójú àlá yẹn ó lè máa bu àwọn àdúgbò jẹ bí ajá ti gbólúgí kò yé mi ẹ wò ẹ rí bí mo dá lóru ìrìn ojú ó fi ìbẹ̀rù ọlọ́run fún mi ní ọkàn ah, mo wá wò mo ní ní òrùka jálájà yìí tí bá ti jí màá ń gbàdúrà ṣùgbọ́n òye aláyẹn òye mi mo ní pàdé à ń sọ lójú mi. ó ṣe màmá yọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ní láti máa ṣọ́ra kí a sì máa gbàdúrà inú mi dùn pé gbogbo ẹ̀ lẹ́kọ́ pé lórí ọ̀rọ̀ yìí onígbàgbọ́ òdodo à ń gbàdúrà àti ìṣọ́ra láì sí pé ẹ ṣọ́ra ni ẹ ò lè rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àdúgbò pọ̀ lọ́wọ́ ọlọ́run inú mi dùn torí èmi gan alára bí mo sì wà yìí mo rí àpẹẹrẹ ohun tó jọ ohun tó ń sọ ẹ rí òye bẹ́ẹ̀ pàápàá jùlọ bí ajá ìbá ń gbó mo rántí ọjọ́ kan tí mo sùn bájà yìí ti bẹ̀rẹ̀ sí ní gbó wá wá wá wá wá wá tí mo ti yájú báyìí mi ò ronú sílẹ̀ sí mọ́ ajá yìí dákẹ́ mi ò ronú nípa báyìí a ó múra mo ní láti bá àwọn tó lajá náà má pè wọ́n má bá wọn sọ̀rọ̀ bó bá ṣeéṣe kí wọ́n mú ajá yìí kúrò níbí bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n wá ọgbọ́n ajá ìjẹ̀ má sí ní kọ́ńpáǹdì bíi ní gbogbo àdúgbò yìí rárá. ẹ fẹ́ ṣe kí ni. bàbá wọn sọ̀rọ̀ dáàdì láti bá lè ṣe máa sọ̀rọ̀ báyìí hmm? ṣé o fẹ́ kan lè wọ́n ní ilé kẹ̀dẹ̀ lọ sọ fún ọ ẹ̀yìn ajá yín o mo fura sí o kílẹ̀ máa lọ ẹ̀jẹ̀ ṣe ajá yẹn wẹ nùnà yín wá ayé hàn ti gbẹ̀gẹ̀ tẹ bá lọ síbẹ̀ tó bá lè yín jáde ọ̀ tí wọ́n bá dìsírèsì yín kí ni ká ti gbọ́. màmá yomi sí nǹkan tó máa tẹ̀lé màá bá wọn sọ fẹ́ rí a ò ní bẹ̀rù bẹ́ẹ̀ torí pé kí ni mo rántí ẹsẹ̀ wúrà tó sọ ó ní ìwọ má ṣe bẹ̀rù rẹ̀ má ṣe wo ojú rẹ̀ torí olúwa kì í wò bí ènìyàn ṣe ní ènìyàn máa wo ojú olúwa máa wo ọkàn níwọ̀n ba ìgbà tí èmi ò bá tọ àwọn ará bí lọ wọn á ẹnu mọ́ mọ́ wọn ò ní ní àṣẹ kristi wọn ti kú ìlàyà tẹ̀ tó bá lórí ilé ìyẹn. àbí wọn ò lè fi kọ́mù láyà tù. àṣírí náà ni ọ bá ṣe gbọ́ ni ọ. ṣé òun ṣe nǹkan tí mo ní kó ṣe ni. nǹkan náà ni ìtàn kan ṣoṣo yẹn náà ni ìtàn mo tún gbà wọn àtàrà má dúró àmì òun stage gbogbo ìdèlè tẹ́lẹ̀ tó dáwọn bàbá yẹn ewé àti egbò yìí kì í ṣe kì í ṣe pé ó kàn wà lásán àwọn bàbá tẹ́lẹ̀ táwọn dáwọn bàbá wọn wá solution sọ̀rọ̀ yìí. àwọn bàbá ibi tí mo lọ là ó ní kí n lọ mú màálù odindi màálù kí n rí mọ́lẹ̀ lóye àwọn èèyàn gbọ́dọ̀ bá mi níbi tí mo ti ń rí màálù mọ́lẹ̀ lóye. mo gbọ́ pọ́sí kí nìyẹn ó máa ṣe ni o. ọ̀nkú dèjì wọ́n ṣe ń ṣe kọ́ yẹn ṣẹ́rí àdúrà tẹ̀sí ń gbà yẹn òun náà lè máa kàn sí láti máa gbà. bóyá torí kó ṣe ẹ̀yìn nìkan ló ṣe ń da lágara ṣùgbọ́n tí gbogbo wa tábàjọ panupọ̀ tábàjọ gbàdúrà yìí mọ̀kọ́ náà máa gbọ́ àbí kí ilẹ̀ tó junior. ẹ ṣe ìyá ọkọ ni bóyá sì tẹ ti fẹnu sí i bóyá wọn á gbọ́ torí ìrònú ni mo ṣe jókòó yẹn ọmọ máa ronú ni lọ́sàn-án lóru tá a bá gbóúnjẹ sílẹ̀ báyìí wọn ò ní jẹ́ oúnjẹ yẹn máa gan ni mo dẹ̀ ti sọ sọ sọ ti sú ni bí yá sì táyì náà dẹ̀ ti fẹnu sínsìn ọlọ́run àjẹ́ kan gbọ́. mo mọ̀ pé tá a bá gbàdúrà ọlọ́run á gbọ́ pé báàbù gan sọ pé tó ní àárín èèyàn méjì tàbí mẹ́ta ọlọ́run wà mẹ́ gbogbo wa bá dẹ̀ ṣe wà yìí a dẹ̀ ti ju méjìlá ti ju tá a bá dìde ń sìn ká kéèkó ọlọ́run ní orúkọ Jésù. Àmín. wọ́n wá báyìí náà wọ́n fẹ́ jáde o. àyàgádú. ọlọ́yẹ̀ olóyè. àbọ̀ onífèrè. ilé ti fìlà fi fìlà ro lóyè ìbàdàn yìí ẹ kàn fọn fèrè sáá ẹrí ẹ fọn fèrè fọn fèrè ẹsùn olúwara pátá tí wọn á sọ ilé ti báyìí ẹ mọ olókùn tí wọn pátá rí ṣé tuntun lẹfẹ gbọ́ lẹfẹ gbọ́ lẹfẹ gbọ́ àbí tàtẹ̀yìn wa tàtẹ̀yìn wa tàtẹ̀yìn wa jẹ́ fún wa ní sọ̀tún kátẹ̀lé kátẹ̀lé kátẹ̀lé kátẹ̀lé kátẹ̀lé kátẹ̀lé kátẹ̀lé mọ́tòlá àyíká tí òṣèré lọ́jọ́ orí kọ̀ọ̀kan tó báyìí o tó fi lọ Canada òpònú. ayan abẹ́rẹ́ èsì mi sí náà ẹ sọ ayan ayan. jẹ́ òní tí olórí burúkú. lójú ọmọ ádámù bí kéèyàn sùn kọ́ mọ́ jì ní bí kéèyàn wọṣọ kọ́ ya wájú kọ́ ya lẹ́yìn ni. lójú ọmọ ádámù bí kí sùnwó di sílífàsì mo lọ rẹ̀ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ṣé ọ̀rọ̀ táwọn àgbà gan tọ́wọ́ sàkún ọ̀rọ̀ ilé ayé lọ tọ́wọ́ bọ̀ tọ́lá tòrì láyé bó bá lò wájú yóò padà lò sẹ́yìn ni. abẹ́rẹ́ àtòrì tó ti lò tásẹ́gùn gbé ha di ara wọn tí ò lè lò sẹ́yìn mọ́. ṣé pálapàla ò sì gan tọ́ọ̀tọ́ tẹ̀ra wọlé tọ̀ ń ti látàárọ̀ kí ṣebí àwọn àgbàrá jókòó lọ́sọ̀ ọ̀rọ̀ yìí wọ́n lè yìn lẹ́ni ní mọ̀sán kó mu kíkan ṣé wọ́n ah. wọ́n pa. wèrè làwọn àgbà tẹ́ ìjọ sọ ìyá ní jẹ́ àwọn àgbà tẹ́ ìjọ sọ àwọn àgbà òfu àgbà yẹ̀yẹ́ làgbà tẹ́ sọ ẹnìkan jò níyì lábà wa tọ́lọ̀ lẹ́ni mọ̀sán wo ni mo kíkan ọkàn kún bẹ́ẹ̀ tọ́sán tó àsìkò náà òjò ọ̀rọ̀ òjò kí ẹ túlẹ̀ rárá òòrùn wá sa ọ̀sán ọ̀gbọ́n òòrùn bá pọ̀ jù àtọ́ òkùnkùn lẹ́yìn àjàgà kọjẹ́ kìlì ló bá rí ọ̀sán sápá yìí òun ti ká ọ̀sán mi ló bá gbọ́bẹ̀ lé ọ̀sán ló mú ọ̀sán ọ̀sán yìí kan débi pé ọkàn débi pé báwo ni oṣù mẹ́sàn-án tó bá mú un wàhálà yóò bàjẹ́ mọ́lá mọ́lẹ́ wà wọ́n wèrè o tọ́lẹ̀ yóò lẹ́yìn mọ̀sán kó mu kíkan o eléyìí lọ́lẹ́ níbẹ̀ ló tún rọ́ọ̀sán yìí ló mu kíkan yìí o àní ẹ̀sìn ni òwe ẹlẹ́tí ti fatiwe ah. ọ̀fà ti kà tó di wá di international báyìí god damn it. ṣé bí ìṣẹ́yìn làwa sọ fún ọ. wàá hara dìínà ah. kónkó ń sáré di hàtà lóhùn lóhẹ̀ ló pàdé fọjọ́ ngò. kí n gbogbo wọn àwọn ọ̀sìn tá à ń sọ yìí pàṣẹsọ kan lọ yí wa kúrò. ọkọ kagidi borí kọ ọmọ sọmọrọ wọn. èmi kagidi borí. a nílò sílọkọ borí. ọ̀rọ̀ ló bíbélì ni mo lè yé wọ. ọ̀rọ̀ ló bíbélì ò sí. aláti kan mo fi jọ wọn òpè méjì. àlọ́bì ni wọ́n fagidi ìjọ. ìjókè. irú àbúrò rẹ̀ dé disco. di méjì. di méjì. áwù. tó o ti mọ̀ pé inú mi le ju kọ́ta lọ. sẹ́kọ̀ọ́ yẹ kínú rẹ̀ ìkirọ̀. kínú mi ọ̀rọ̀. èmi eré rẹ̀ gbèrègbè lọ lé olówó. wo kí ló kọ rẹ̀ nù tẹjúmọ́lá. ó ti lówó rẹ̀ tó ní èdè ah. ǹjẹ́ ọmọ pọ́n mọ́ mi ìfowó ah. lé mi kì í ni mm-hmm. bèbí kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́yìn eh. kọ́ lọ́n bá ń tẹ sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ náà ní sáfẹ́jì wọ́n máa fowó lé eh, ah, ẹ olówó àti o. ọwọ́ àmọ̀ kan tí ń débẹ̀ gan ní kí ni ṣe pé tó bá yarọ ta ni ó gbé mo bí ọ léèrè nítorí ajá burúkú kan tí ń bẹ́nu lé wọn ò ní ṣe débẹ̀ táwọn ò ríran bẹ́ẹ̀ ni ajá náà ti ń bẹ́ẹ̀ lé wọn ẹ̀fọ́ra ajá ni bí mo ti wà wò mí dáadáa tí mo bá lọ títí gbà mí tí mo bá rí ẹ̀bọra mi ó lè jẹ́ sẹ̀kan ní ọmọ fi rìn ìmí ò lè jó lórí mẹ́rin tí ah, ah, ọmọ kù lọ firifiri ẹ̀bẹ̀ mi ò lórí èmi rèé èmi olórí èmi rè bàjẹ́ bá kọjá kúrò báyìí mo ti rí bí n bá ti yọ báyìí èmi tí mo mọ irú ajá tájá jẹ njọ mo ti rí ní ìsìbélé wọn. ṣé wọ́n á ti pàbúrò rẹ̀ áwù èmi kọ́ wọ́n ti ṣàlàyé kọ́ ọba alákọ̀wé sọ bẹ́ẹ̀. wọ́n ti alẹ́ alákọ̀wé ọmọ ti kọ́ lẹ́sàn alákọ̀wé bẹ́ẹ̀. wọ́n ṣá ah nasi mo lẹ akọọdù <laughs> kọrin akọọdù akọọdù. Gẹ́gẹ́ kan. o rí. Àwọn ọ̀gbìn ọ̀gbìn. Lẹ́tà kan ní Omuwari. Ẹ mọ lẹ́tà tó kọ yìí. Gbogbo nǹkan bẹ̀ mo ti gbọ́. Oyè ọ̀wọ́dà. Ṣé ìyá àgbà kan ló ní kí wọ́n bò fún lẹ́tà? ẹ̀yin náà ní kí n fún lẹ́tà. ẹ̀wọ́n ní ní kí n sọ fún yín pé kí ló dé ẹ̀ bá máa yọjú sáwọn ọ̀fẹ́ ah, ó nídìí mi ò lè yọjú bá sọ pé kájáde wọn ò bá kú wọn nílé bẹ́ẹ̀ tí ò bá kú tí ò bá kú yẹn tẹ̀sí tẹ̀sí kwali yìí ẹ bá sọ bẹ́ẹ̀ fún pé bí ò kú mi ò ní yọjú. báwo ni disco lòun ti wá yìí. irọ́ wọ́n mú lẹ́tà kan ti fámìlì ìpàdé mọ̀lẹ́bí tí a ṣe lẹ́tà ọ̀nà wa mú wá pé káàmù fólórí ẹ̀ sí. àbọ̀dù bóò ni. inú mi dùn tí mo bá yín bí wọ́n ní pé kí n bẹ̀ wọ́n gidi gan ni. àkọ́kọ́ tiẹ̀ máa yọjú sí àwọn nílé. wọn lájà yín àfìgbà tó bá kú àbí tí ń dùn ọ́ ẹni lórí òní fìlà àbúrò rẹ tó ló ń sẹ́kọ̀ọ́ mọ̀ ọ̀rẹ́ ọ. bàbá tó lórí òní fìlà tó ní fìlà gan ò lórí. nígbà èèyàn inú burúkú ògùn òsì ni. inú líle lọ́pọ̀ àbúrò bàbá mi kan. wo ọ̀gbẹ́ ìsìn. wà á gun. orí àwọn orí àwọn kìkìlà tí wàá mọ̀ lọ́dẹ sọyọ ọfíìsì lèmi mọ lọdẹ ọfíìsì lèmi àní ọmọ lọdẹ náà ṣèdù mọlọmọlọ ó le jù bẹ́ẹ̀ mi ò fẹ́ kọ wá àwọn fìgìláńtì ọbọ sọyọ ó lòsì ọmọ àlè ọba àwọn arọ. torí gbogbo ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ tó sọ fún mi pátá ọ̀rẹ́ rẹ nìkan ṣe àti tá a bá mójú ajéko nítọ̀ tọ́rẹ́ rẹ bá débi láṣẹ̀ṣẹ̀ wá wo gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí i àmọ́ mo fẹ́ kó mọ kinní kan kò sí wàhálà tó lè jẹ́ bá èèyàn tẹ́ bá déwájú bá mi àrùn mi làbára gbọ́n mi lè kú lágbára ọlọ́run lágbára àwọn tó nílé ayé ojú rẹ̀ ni yóò ṣe ṣe kó wá sọ fún ọ̀rẹ́ rẹ ọ̀hún kẹjọ débi tó bá ti mo débi ọba alábàtà àjọ ọba takuntakun tó bẹ lójú Ọ̀yọ́ bàbá wọn ni wọn á gbà máa mú wá bọ́ọ̀lù ní ìlú mi. ẹ ṣeun ọdàwọ kódàwọ ṣeun ẹ pẹ̀lẹ́. ifá ni wọn bọ wọn ní bọ pẹ̀lẹ́ ifá ni wọn bọ wọn ní bọ pẹ̀lẹ́ àmọ́ béèrè bá a dúdú. àmọ́ ní pé kí n wá ẹ̀sìn fún un pé a ní láti ra àwọn oúnjẹ tó ń tẹ̀sìn. èyí fẹ́ ra tẹ́lẹ̀ lọ. ó ti tàn. ẹ lọ manage ẹ wá nǹkan mi fún kò sí nǹkan ìwọ náà mọ̀ pé nǹkan ò ní sí nǹkan ẹ̀ka pẹ̀lú yóò dà fún un ẹ̀kẹ́ ẹ̀lẹ́ o ẹ̀ka o mo fẹ́ rí i ìwọ náà jókòó kọ́kọ́ mọ́ nínú ìgbésí ìṣòro ayé rẹ̀ ọ̀gá sà ẹ dákun ní àìpẹ́ yìí ojú àwọn afẹ́ra ẹ ní sábà máa rí mi ní ibiṣẹ́ ìgbọ́n mo fẹ́ jókòó sílé wa kí ló ṣẹlẹ̀ kò sí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ilé iṣẹ́ wa náà ni àti inú ilé wa yìí àwọn bíi àjálù àrélù àdánù òfò àfààtó kò sí ìṣòro ọlọ́run òfin wa nítorí mo rò pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àsálẹ̀ lẹ́ẹ̀ máa san owó oṣù wa ṣùgbọ́n ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn báyìí ní ìsìn ah. ó ti di wípé ẹ̀sìn ìjà lówó oṣù àrí owó oṣù gbà inú ilé ìjà náà dáa mọ́ látọ̀dọ̀ sí nígbà tí ẹ̀fọn lówó oṣù ìṣòro kéékèèké ti wà ní inú ilé wa eléyìí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé tẹ́rì mi àti orogún mi tàjọ ṣiṣẹ́ á pé àníjọ máa lè ṣiṣẹ́ bíi tẹ́lẹ̀ náà yálà kó wọn fọ́ mú ibi iṣẹ́ tàbí kémi ọ̀fọ́ mú ibi iṣẹ́. ọ̀rọ̀ ogun yìí wò lẹ́. sẹ́yìn pé security kan ni ọ wà nílé èmi ni gidi máa ń òní security. sẹ́yìn pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó dé kẹ́ tó gba olóyè tí mo sọ sí ẹnu iṣẹ́ inú ilé yìí ó rójú ó sì ń ráyè ṣùgbọ́n àgbà tó ti dé ní gbogbo rádàrá yìí ẹ̀ẹ́dọ̀ ṣé rìpọ́ọ̀tì àjálẹ̀ mú wá ń sèyàn bí ti owó oṣù. ẹ pátápátá àti tùnú náà méjèèjì náà ni. pápá ṣé kí ló dé náà tó jẹ́ pàtọ́jọ́ kan ti gbé tẹ́sì dé nílé ẹ kàn ń ráìbà ẹ̀ ṣá. ń lọ dẹ́bà kan ní àti dẹ́bà ò ní ló ń bá yín sọ̀rọ̀ dẹ́bà. ẹ ráìbà ẹ ń jo owó ẹ ọlọ́ ẹ ti wá di sọlú káàkiri àdúgbò ṣe gbogbo aládùúgbò lè lọ sọ̀rọ̀ ajá ẹ̀ kiri fún ẹ ṣe sọlú kiri. sẹ́mi sọlú àwọn aládùúgbò mọ sọ fún ìyá títà rẹ sì ni mo sọ ọ̀rọ̀ ajá yìí fún un ìyá tá máa gbàgbé rẹ sì ní ọ̀dọ̀ àti ìyá ẹlẹja tí wàá máa ta ẹja fún. ẹ̀yin ò sọ fún pásítọ̀ ẹ máa sọ fún pásítọ̀ àti ìyàwó rẹ tí kí n bá ti pẹ́ bí ó ti jẹ́ sí yín èdè ìbá ìbádọ́ kò ní tí a fọ́ lórí ẹbí. ìjọba ah, ah, eh, ah, o ṣé bá a ṣe máa máa wọ àwọn aláyanjú ràn tí wọ́n jọ ti ṣiṣẹ́ sí àárọ̀ ògbójàre hmm. ẹyẹ agọ́nigàn òyeyè mò ń wò wọn hmm. àwọn sọ ló má ti dé bẹ́ẹ̀ni àwọn èké àdúgbò bẹ́ẹ̀ni àwọn orí kánimọ́lẹ̀ pamọ́ àwọn gangan ni alaba yeye o mo ní sùúrù fún nǹkan tí wọn ṣe fún mi. yèyé a gbọ́dọ̀ fi náà sórí òrùn lẹsùn ní kíákíá báyìí ní ká tètè wá nǹkan ṣe sí i. ó sọ̀rọ̀. junior owó àtọmọdé yín lẹ́nu jẹ́pẹ́ torí ajá lè ṣe wá ẹ̀rọ rọ̀ sọ ò kò tọrọ ń bẹ̀ rárá rárá rárá ajá tá a já àtọ́jú wo lẹ wá kẹ́sẹ̀ lè tẹ̀lẹ̀ wá ń bọ̀ bíbí ó dàbí pé ṣáà òkà yín lára ẹ̀ rí iṣẹ́ ṣe àbíjọ́ ta ti rí bí wọ́n wá pè yín lé yí pé kẹ́ wá bá a dá sọ̀rọ̀ ni kò dẹ̀ sábúrú àbúrò ìṣẹ̀lẹ̀ sára bíbí wọn lè rúkú wọlé wọn rúkú jáde nílé wa bíbí ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tó ń ṣe yín ṣe ṣiṣi ilé yóò jẹ́ jókòó tá a máa ṣe tóbojúbo káàkiri ẹ̀yin lè fẹ́ràn máa lọ jàre. bàbá ó yẹ kó ju gan sí i láti ilé kejì ẹ̀kú ọ̀fẹ́ǹsì yín èdè bíbá ẹ̀ wá ń sọ̀rọ̀ tẹ́ẹ̀sì tó jẹ́ pé ah, ah. ó friendly pẹ̀lú everybody gbogbo aládùúgbò ló ń bá yẹ nítorí sọ yẹn gan ni kẹ́ ṣe ẹ dìde kẹ́ máa lọ. ẹ mo ń bọ̀ màá jáde ṣùgbọ́n mo fẹ́ kí ẹ jẹ́ kí a yẹ ọ̀rọ̀ ọlọ́run kí n tó máa lọ. nínú ìwé òwe òwe orí kejì orí kejì ẹsẹ̀ kínní àti ìkejì àti kàyẹn láàárọ̀. wọ́n ní kẹ́ máa lọ àníbẹ̀ ní àtàláàrọ̀ èdìdí kẹ́ wá máa lọ ewúgbọ́n ní ìṣẹ́kùn kẹ́nu bọ́ọ̀lẹ̀ kiri àdúgbò tọ́ló má tún dé èmi rán yín o igún kàtí kẹ́ èdìdí kẹ́ máa lọ. wo ló pé sẹ́tì wa. ẹ má jẹ́ kí wọ́n pe ajá yẹn mú kó tó bá yẹ rẹ láti bá yẹn sọ níwọ̀nba. ọba ti tẹ̀sẹ̀ lọ́jọ́ máa rìn gẹ́gẹ́ gẹ́gẹ́ káàkiri wọn máa tọ́jú bọ́lé. You cannot do me anything, in Jesus. name back to where you are coming from. Oh, the same kankan fún mi o. Olúwa bá wí. Ọ̀gá àgùn. Olúwa ọlọ́run àwọn ọmọ ogun. Bùdá mi. Bíbélì sọ pé ìgbọràn ó sàn ju ẹbọ lọ. Àti pé ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Ẹlórin kọ nínú ìròyìn ó ní bọ́ọ̀lọ́run ọba ọ̀run sì máa sọ̀rọ̀ nígbà yẹn ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló kí ló ṣẹlẹ̀? kí n tó lọ sí skul láàárọ̀ mhm. mo láàlá kan. àlá irú àlá wo? àní ajá wa tẹ́kisì. ẹ kí ló ṣe? ó gé mi jẹ. níbo ló ti jẹ jẹ? ó gé mi jẹ lẹ́sẹ̀ o bá adá ẹ̀ ṣe láyà mi. ẹ mo bá a ṣeré. kò tó yẹ kó o lálàá pàjá gèdè náà nìyẹn. a mọ̀ pé adá ẹ̀ máa ń bẹ ṣeré. ọ̀rẹ́ ẹ̀ ni àti kó tó bá ti dijọ́ mi yìí tó bá ti lálàá bẹ́yìn sí pàjá gèdè ọ̀pẹ́ nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ tí ò dáa tó bá ti jí kó gbàdúrà gan-an. jésù fẹ́ràn ọmọdé o ó dẹ̀ máa ń gbàdúrà ọmọdé kó gbàdúrà gan-an. kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan kan ṣáájú èmi di ẹjọ́ òkú máa ń bẹ ṣeré tí ó ti jẹun. mọ́mí nǹkan sọ pé wọ́n ti dé láti ṣe ìbò ní kí n kàn sáré ìtọ̀ lẹ́yìn. kèrí ẹ̀yẹ ju báyìí lọ ẹ èèyàn bá rí fún bíi ijọ́ mẹ́ta ẹ má rò pé o pé kò lè jẹ́ èèyàn o ẹ má wọ ọmọdé òní òun náà ló ń jẹ́ èèyàn lọ yìí o bá wa rẹ ti ń bínú ó bínú fórí ara ẹ̀ o ọlọ́run ló ṣe kéèsè yìí o. ǹjẹ́ kada sì kàn bá kó sí i lọ́wọ́ báyìí ǹjẹ́ kò kó sálángà òun náà rò fóun ti rọ́kùnrin lu kò ní mọ̀ falágbàwọ̀ ẹ̀wù ni àìrí pàápàá ní bí òkó kòtò. bẹ́ẹ̀ bá ọ̀yẹ̀mí àbí ọ̀yẹ̀mí. ọmọ lọ́wọ́ àpá lúdú sáńpá yìí. o àìwọ ah, tó sì ẹni ni máa pa ẹ ẹni ni máa pọ́ sí sọ́pọ̀ ní ìlú spiriti ọ. ajá wọn rí wọn rí alárí. ẹnna ìwòye ẹnna ìwòye àgbẹ̀wò mìíràn lójú jẹjẹ alábàtọ lómi àlílẹ̀ òru bí kọ̀ọ̀kan lọ́bàtọ nípàlẹ̀ òru àlílẹ̀ òru ẹnna ìwòye. National. Kìrìsàjọ National. Kọ́dà kìí ṣe ìwọ nìkan ló ti ṣe lọ́fẹ́ láàrin àdúgbò. Ó ti sọ sẹ́yìn nù. Àmọ́ wọ́n ṣẹ̀kùn rẹ̀. Àwọn orúmọlẹ̀ ní ọ̀bàjà wá gbọ́ ọ kó lè yí ọ. Oyún ò ní padà mọ́. Àmọ́ ọ́ ní mí-ín. Ọ́ ní oyún mí-ín tí ó bọ̀ ọ̀kan lẹ́yìn. àmọ́ àwọn ọmọ rẹ̀ ó yanjú rẹ̀ yóò sì ná lówó. ọ tọ́jú tó ẹgbẹ̀rún mẹ́wàá o ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ àwọn orúmọlẹ̀ lọ́nà kìí ṣe mi o àwọn orúmọlẹ̀ ní ọ̀nà. iṣẹ́ rẹ̀ ti ṣe ṣe ọgbọ́n àìná òwúrò mọ̀ rẹ̀ mọ̀ rẹ̀ àwọn olúmọ̀ yóò dúró sí ọ àwọn tó lọ yóò dúró sí ọ ọ̀nà ajá ló ń lọ́kùnrin náà. àrùn ilé ìrìn àti ilé ìrìn lọ́rọ̀ nìyàwó. ilé ìlè mo mọ̀ ó lè mo mọ̀ dídì kò tó tó máa ṣe wáyé o ò tó bá tó bá rẹ ni kí ni máa ṣe fọlọ. déjì ó ti ṣẹlẹ̀ ní báìbù Jo, jò tó rántí. jo? yes má fi mí kọ́ ìgbà jò rárá jò wà fúnra ẹ̀ mi wà fúnra mi ni àmọ́ ọ̀rọ̀ jò ọmọ kú ìyàwó lórí bó ṣe rí yẹn ẹ wo bí ṣẹṣẹ rí. ọjà mi ọjà mi àríwé eléyìí ẹ̀rù la fi ń dabọ̀ lọ́rọ̀ àti pé bẹ́ẹ̀lì gan sọ pé nínú àwọn èèyàn mi láti rí ènìyàn kà ẹ wò pé mo sọ fún yín pé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. kí ni mo wá ṣe fún kòkòrò gan. àdúrà tá à ń gbà ẹ̀ náà la máa máa gbọ́ náà fẹ́ ta sí i ó sọ fún yín. ó yẹ kí n máa bá bá fẹ́ tètè sí i. ṣé mo wá ẹ kí ni gbogbo problem yìí. wọn á kúrò ẹ lọ lọ owó ló ó tán ńlá lẹ́jẹ̀ kódà èmi ní ọ̀bádùn mi yóò mọ̀ pé mi náà mo burú mo sì ní lọ́wọ́ mo dì ẹ́ tẹ̀ àbí bí ẹ bá ṣe mi ọwọ́ ajímúsà òkú lókùn ọwọ́ ńlá ti ń labú omi jẹ́ ọwọ́ gbọgbọrọ ti ń yọ ọmọ ẹ̀ lọ́sìn wọ́ bí n bá ti pa ewé ipò tí ń gùn lọ́sẹ̀ àfi bí n bá fojú kájà mu sọ́ọ́rí bí n bá ti rí ajá ń báyìí tí ń dá omi sí la ọ̀run làálà bí o bá ṣe mi ọwọ́ àjímúsà òògùn lókùn ọ̀gùn pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ó pọ̀. babaláwo tó mi wé já tó mi bò já lórí òkè ìwọ ó bá káyà fọmọ rẹ ó fẹ́ kájà káwọ́ jẹun mọ́ tọ́kàlẹ́ òní gbègbè ó yá nánúwájú nánúwájú. owó lásán. ẹ̀yin onílémọdé o wọ́n ní òru làmú bojú ṣe bí àjì làmú bojú kẹta ọ̀sán kankan lèmi ò fi ṣe tèmi wá gbọ́ ohunkóhun yóò ṣe máa ṣe nínú ilé lónìí ní wákàtí ọ̀wọ̀ ẹ̀bẹ̀ sùn ní sùn ẹ̀ ń jẹun lọ́wọ́ ni ẹ máa sùn bẹ́ẹ̀ ń ṣe ká ẹ máa sùn ọ̀rọ̀ là lọ́wọ́ ni ẹ máa sùn tó ìwà ajákájá tí ń pààyàn kiri ìgboro mo dé sí ọlọ́run akọ ajá àmọ́ ní gbọ́ngbọ́ níbi kíbi náà bá wà kọ́ yọjú mo fẹ́ rí ọ yìí lọ́jọ́ kú rẹ pé ẹ àwọn ayé lọ fẹ́. ẹ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ èyí lọ́jọ́ kú rẹ pé. ìwọ òkú lójú. ní bẹ lẹ́yìn rẹ ní oníṣègùn ní bẹ lẹ́yìn sámà náà èyí tẹ̀ èyí ní lọ́jọ́ kú rẹ̀ pé. àjà olórí ìbú ajé kọ̀ọ̀kan tó lọ bọ̀ ilé mi ògùn náà dé èmi kàkàkí lè kú lọ́yà àtàmì mọ́yà àtàmọ́jì mọ́tàmọ́jì. ò ní mọ̀ sí kó mẹ́ sódà lọ yẹ kí n kó mẹ́ olórí burúkú táyé dọ̀mọ̀ ní dàmọ̀ ni. ẹni tí alájà ń ṣe fún ẹgbẹ́ tẹ̀ fún mọ́ ọjọ́ rẹ̀ fi. ẹ̀yin tí ogun tí mò ń sọ yìí náà kò tó kéèyàn mọ rojọ́ èèyàn kí yìnyín tí rò tán dọ̀tún lámọ̀ tó ń ro kí arúgbẹ́mí ń tẹwà yìí máa ro kí ni elédùnmọ̀dé ọba mi ń gbọ́ àfi tó bá jáwọ́ kó mẹ́ àwọn tó fẹ́ bí èsù sínú àfi tó bá lọ mọ́ bí èsù kó mẹ́ pé òun ọ̀sẹ̀ bí èsù mọ́ ò ní rojọ́ rẹ̀ kí mọ́rọ̀ o. bàbá a tẹ̀mí bá tẹ̀mí kan ní pé lè ní ọ̀gá yìí tẹ̀lé kan ní ogún wa ṣé èmi wá jẹ́ sẹ́dímọ́ tí màá kọrin kíkọ́ tẹ́ bá wọn pẹ́ fẹ́ jó ẹ̀ ṣe fẹ́ jó lórí ẹ lọ bá òbẹ́sẹ̀rẹ̀ tàbádéwálé àyùbá tàbátàwẹ́wẹ́ ànábì ẹni kí wọ́n máa kọrin fún yín tàbí báyìí kẹ́ lọ sọ́dọ̀ bàdé peter èmi ò lè kọrin fún yín ṣẹ́gbọ́. ẹ lè kọrin fún wa. Hmm. ó ní tẹ̀sí mo ti gbé mú ẹran tó náà lẹ́dàpẹ́ ìsànú mi ẹ̀dá mi sí ẹ̀sìn mo dúpẹ́. ẹ kọ́ mi méjì fún wa. ó ní méjì ìsì bí méjì rí o mọ̀lẹ́bí mi ò bí méjì rí. ẹ̀dùn ló ní jẹ́ èmi ò lè torí ijó kẹdùn o ẹ̀dùn ló ní jó ẹ̀dùn ló ní ìjó èmi ò lè o èmi ò lè o èmi ò lè torí ijó kẹdùn o ẹ̀yin lè jó èmi lè lu kòkòrò méjì wá pàdé o nínú igbó ẹnu náà ní ijó ṣẹwẹlẹ ẹnu náà ní èmi ò lè o èmi ò lè o èmi ò lè torí ijó kẹnu o. ó yẹ kọ́ mi kejì fún wa. mo tún gbé tuntun dé mo tún gbé tuntun dé ṣùgbọ́n ẹ mo tún gbé tuntun dé mo tún gbé tuntun dé. ẹ máa kọ́ lọ. abó olóde fẹ́ lójú ìlú abó olóde fẹ́ lójú ìlú.

máa lù ẹ́ palẹ́ mi. ẹ̀rọ ó sọ pé wọ́n ní tútù lábálẹ̀ olúwẹ̀rí àbúrò rẹ̀ rèé tó sọ pé bẹ̀ lọ wọ́n dá yọ̀ sí èpè. àgbo àgbo àgbo àgbo wọ́n náà ké nínú orò mo ti fà mí sí lára hmm. kódà mo jẹ́ sọ̀nkọjá abitẹ́ ẹ̀rọ mi dé. <laughs> Bye. àtàwọn ẹgbẹ́ ládùúgbò àkùtẹ́ tó ń sá àti pa wọn rí pa àwa jẹ́wọ́. kó bá rẹ̀ mi ṣé o lè pè wá. ẹnu ẹ tù ó máa ń jẹ ilá. ẹja ló jẹ́ pé láàrin àdúgbò wa kò sẹ́ni tó ti fẹ́ láti pa ẹja wọn rí pa. Ah! jẹ́ ó fojú kàn mí hmm. jẹ́ orí mi jẹ́ orí mi òmò mi tó wà ṣé o lè pè wá. ngbọ́n lè ò lè pa ngbọ́n orí ti ò pa mọ́ kíni mm-hmm. kíni mm-hmm. kíni. lọ yí bí kọ́lí lọ́tà ọ̀tún pátá ó ti lọ dìde ńlẹ̀ dìde ńlẹ̀ ṣebó ló lè pa. ọlọ́run ní kí ọmọ máa fẹnu kọ́ o. ṣebó ló lè pa. ní ah, mo fi ń ṣe. àìwọ̀ fi ń tèrè ẹnu ẹ máa kó bẹ́ẹ̀ ẹnu ẹ máa kó bẹ́ẹ̀. ẹnu ò ní para kìlé. ẹ kó yóò lè gbé mi. ẹ pẹ̀lẹ́ o. ẹ náà wọlé. ẹ káàbọ̀. ẹ náà wọlé. ẹ náà wọlé ayọ̀rí nípa arábìnrin tó ń bẹ lọ́dọ̀ mo ti sa gbogbo apá mi nípa rẹ̀ àmọ́ bó ṣe ń mu àgbo mi ò ṣe nǹkan kó tì í àmọ́ nǹkan táwọn irú mọ̀lẹ́ fi ń yé mi ni pé ajá kan bẹ ní inú ilé yín tó jẹ́ pé òun ló ń ṣe okùnfà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí láì sì jẹ́ wípé ajá yìí ó kúrò nínú ilé yín kò sí ọ̀nà àbáyọ kankan fún yín nítorí pé ajá òun ẹlẹ́rìí èṣù pátápátá gbà rẹ̀. bàbá ẹjọ ìyá lè gbé lọ síbi ọ̀nà tó jì gan ká sọ́ọ́nù sílẹ̀ ká lè pọ̀ ká máa bọ̀ lẹ́yìn. ẹ lè sọ́ọ́nù ẹ gbọ́dọ̀ wá ọ̀nà kí ẹ pa nítorí pé tẹ́ ẹ bá pa owó ìjàmbá mìíràn á tún ṣẹlẹ̀ tó tún ju eléyìí lọ. torí pé àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ á dùn níbi bóyá kẹ́ ẹ mú kúrò nínú ilé àbí kẹ́ ẹ padà nù àmọ́ o gbọ́dọ̀ pa fúnra rẹ̀ ẹgbẹ́ tó wà nǹkan kan tí o fi ajá yìí ó fi gba ìbọ̀dù. bàbá ẹgbẹ́ bàbá mi bá lọ sọ́ọ̀nù kọ títí lọ gbé lọ sọ́nà bíbí ìpàdé dùnú àmọ́ bọ̀ ní. ẹ gbọ́dọ̀ gbé jùlọ báwọn ẹ gbọ́dọ̀ rí i wípé ẹ̀mí rẹ̀ bọ́ kúkú pátápátá. ọ̀dà arábìnrin tó lè là. àwa nǹkan ṣe. ẹ̀kẹ́ ìyàwó àǹkan ṣe. àwa nǹkan ṣe.

ẹ̀ẹ́dá tó lè léwu la gbogbo yẹ ẹ̀kún ẹ̀yìn ló wà lẹ́ka tó ẹ̀jẹ̀ dúdú yẹ ẹ̀jẹ̀ dúdú kan wọ́n sẹ́ẹ̀ni ẹ̀ẹ́dọ́ èyí lọ́dá gbẹ́sẹ̀ mọ́ta gbẹ́sẹ̀ ah, ọgbọ́n dàgbà mi ń pa àwọn kùrù pẹ̀lẹ́. Thank you. 你妈住院。 sí ibẹ̀ yẹn don't you know I'm your mother. gbogbo ọkùnrin lè máa kó wálé ẹ wá tẹ ẹ̀jẹ̀ mọ dáàdì mi mọ́ mo wá fẹ́ mọ mo máa ń sọ fún ẹ pé ẹ lọ sí Amẹ́ríkà wọn ò ní pẹ́ dé wọlé lọ gbó jáde lọ sí mi jàre. after the count of three màá gbúra mi o. one ronú bó nílé ayé olúwa rẹ̀ ó ṣe sẹ́tù mo bí ọ léèrè bó ni ó ṣe sẹ́tù kí mọ̀ lò bàbá yìí sígbà tó dá a lélẹ́ yìí kí ti ra lọ kó wọ́n bà mí kí ti ra lẹ kó wọ́n bọ̀ bà mí. kì í ṣe wọ́n lọ sí jọ́jọ́ kẹ́mi mo lọ́ọ́ ti ní mo yàn mọ́ bíi kíní ìjọ. èmi mo wá sunkún báyìí mi èmi mo lárùn gbẹ pé mi ọlọ́pàá mọ̀ jọ èmi àwọn ògúnlẹ̀ ká ayé mi ọmọ ìṣìwọ́ yẹn. ṣe ṣe mọ gbọ́ owó kọ́ lọ fọ́ ládàradẹ. èmi ọmọ aláburú lu èmi èmi alákẹ́tọ̀ kẹ́tù èmi onísàbẹ̀ ọ̀sàbẹ̀ kò sí lọ́wọ́ yìí. dadi dadi ah ah ah ayé mi dadi mi ah ìbáyé mi bẹ̀rẹ̀. Esto es el I para que vayan bien. yé retí ẹlẹ́yà mi o wọ́n retí ẹlẹ́yà mi o lójoojúmọ́ wọ́n ti kóra wọn jọ o láti fẹ̀gàn mi wọ́n ní mi ò mọ̀jú lé àdúrà lójoojúmọ́ wọ́n rí mi lọ́nà títí wàá máa fẹ̀gàn mi wàá ló tún ti ń lọ bá a bá a dùn àrọ̀rà mi àgbẹ̀sẹ̀ èmi náà ń báwí yẹn wọ ọlọ́run mi ṣó wa máa wò mí níran ṣé mo ṣe bí sàn ni. méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo dẹ̀ máa jẹ mọ́lẹ̀. ọ̀nkú ẹ̀yin mẹ́ta lórí èmi nìkan ọmọdé ẹ wá fẹ́ pa mí nítorí dáàdì yín tí mo sọ̀rọ̀ sí tí dáàdì yín ò bá ṣe ṣìṣì mọ́ mi ò ní sọ̀rọ̀ sí wọn ó yẹ bẹ́ẹ̀ ni. kẹ́mi bẹ́ẹ̀ èmi. Akérédé film production pẹ̀lú àtìlẹ́yìn Boye Ventures ló ní ẹ̀kú àfojúsọ́nà ṣàbọ̀jọ́. wash out. lọ́kì lọ́kì lọ́kì lọ́kì lọ́kì. Ducky, duck, duck. Wow. Sinto, sinto, tau, liu, liu, sẹlẹgọ, sẹlẹgọ, wúúú, ìgbọ̀nà aláṣejù, ìgbọ̀nà aláṣejù, wúúú. Orí ẹ̀ ti dùn ún. Èmi lọ́jọ́ ẹ ti péré ni. ọ̀rọ̀ yìí lè jáde a ó ti ṣe yìí tí ó yìí àdìtú lọ́rọ̀ ẹlẹ́dùn òkú lílọ ló pa ìwà ajá burúkú yìí tó òkú tí mo ṣe yìnbọn fún ẹ tó òkú ibi tó máa kú sí tó máa jẹrà sí ló wà yìí ibi tó máa kú sí tó máa jẹrà sí ló wà yìí wàá jẹrà mọ́bẹ̀yẹn ni ibi tó máa kú sí nìyẹn. ibi tó máa kú sí ló wà yẹn. òṣèré àjẹrà mọ́ bẹ́ẹ̀ ni o. àwọn apá síbẹ̀ ni. ó dẹ̀ fẹ́ bà gbogbo nǹkan jẹ́ nínú ilé. ṣáájú mi délé lájá tí mo rò pé mo ti pa ọlọ́run àwọn aṣáánú mi lọ́wọ́ ajá yìí o. ojú mi. ojú arákùnrin bẹ́ẹ̀ mú wa kò kí ń jẹ́ kójú rẹ̀ ò ní la torí pé ojú tó jáde fún un ojú tó lágbára gbáà ni ẹ gbọ́ bí babaláwo ṣe ń kẹnu tó ṣe ń kí fáwọn wọ́n ní alápámákà àwọn apá ní fífa wọn kòkò ní kásẹ̀ àwọn ẹsẹ̀ ní pípa wọn ìkádìká àjà ni kì í jẹ́ kán kákòkò erí owó jiwó awó ọ̀sán ni kì í jẹ́ kán sùn lọ́sàn òbìrìbìrì táwọn ìwọ̀n awó òwú ni kì í jẹ́ kán sùn lóru ó wá dí bàbá aláìgbọràn tó fọwọ́ ara rẹ̀ fàbí wálé ìdídé tán ìjọ̀gbọ́n wọ̀lú aláìgbọràn wá sá kíjokíjo níbo la aláìgbọràn sáré lọ èmi ò mọ̀ ibi aláìgbọràn sáré lọ èmi ò mọ̀ ó wá ara ẹ̀ tó fi fa ìjọ̀gbọ̀n wọnú ilé ẹ. kí ni nǹkan tó wá lè ṣe sí báyìí owó tó wá rẹ̀ pa mo kí ni a wá lè ṣe sí báyìí nítorí ẹ̀ máa fi là nítorí ọ̀la tó lọ́wọ́ ìjọ. Ah! ọ̀sábùjá kan láwọn ọ̀pẹ ibi kan tó ṣó lágbára tó lè ṣẹ́gun gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí wà ní igbó alájàlẹ̀ igbó tó léwu igbó àwọn àjọ̀lú igbó tí dẹrù bá nìyàn lọ́dọ̀ bàbá funfun ń bẹ nínú igbó alájàlẹ̀ àmọ́ o tá a bá ti rẹ́ni tó lè lọ sígbó alájàlẹ̀ tó lọ gbàgbára ìwá tí agbára ìbá ti ń dé gbogbo ìjọ̀gbọ̀n tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ó parí pátápátá lọ́gọ́ta agbára ìbá ti dé ajá òun dohun gbàgbé àmọ́ tá a bá fẹ́ lọ sí igbó alájàlẹ̀ obìnrin tí ò sí ìbàlágà àbọ́kùnrin tí ò sí ìmọ̀ obìnrin rárá ló lè lọ igbó alájàlẹ̀ láti lọ gbàgbára rẹ̀ àmọ́ tí ìbá tún wá ní arúgbó kùjẹ́kùjẹ́ ní ilé yín tó dàgbà dúró èmi lọ torí èmi ò lè lọ òun ló tún lè lọ. ẹ sọ bàbá sẹ́rí ó sound very very difficult ó le gan torí pé alájà lẹ́yìn láti gbọ́ yẹn ọmọ tí ò mọ obìnrin tí ò mọ ọkùnrin rí ọkùnrin tí ò mọ obìnrin rí àtàrúgbó alájẹ́rì yẹn ó difficult. èwo ló ń jẹ báwọn. ojú alájà lẹ̀ ó ṣòro níta. káàbọ̀ ẹ lè ra o ọmọ bàbá mi ọmọ bàbá mi. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ dùn sọ́nà ẹ jẹ́ ìgbésẹ̀ ní kò jọ. ẹ ra jókòó hmm. ẹ ẹ ní ìdìbẹ̀lẹ̀. àti ìbẹ̀lẹ̀ ti lọ àti ìbẹ̀lẹ̀ ti lọ. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́. kí hmm. lẹ bá bọ̀. Ah, a lọ adé o ṣùgbọ́n wọ́n ní àtijọ́ ajá ìbá kú o. ìyẹn tẹ́gì. àti tẹ́gì bá kú so ibi tí solution wà báyìí ní sèlè ní inú gbó alájàlẹ̀ inú wà pátá ẹ̀tọ́ bá dẹ̀ máa lọ síbẹ̀ o ti jẹ́ obìnrin tí ò mọ ọkùnrin rárá rárá àbí ọkùnrin tí ò tẹ̀ tí ò tí ò tí mo bìnrin rárá àtọ̀ àbí arúgbó ó ti dàgbà gan so please ta ló lè ṣe tó lè bá a ṣe kéde kí wọ́n bẹ̀ mí sọ̀ fún ọlọ́run. ìgbà alájàlẹ̀ ibodò wà ó dá mi. wọ́n ṣe wí nìyẹn ẹ yọ̀ǹda mo fẹ́ dẹnu kejì mo fi ilẹ̀. ẹ jọ ẹ jọ ẹ jọ kẹ́ni kankan máa lọ sẹ́nu rẹ̀ ọ̀dà ẹni sòrò fún ẹ jọ kristi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ gangan iye kan alábàáhùn kò dúwọ́ ẹ náà lọ hmm. ìwọ ni kó wá bá mi lọ dámì mi ní lè Why? kí n tó fayé mi fún Jésù mo ti mọ ọkùnrin. Eh, àti pé ìgbà ìmọ̀ olólùwà fojú fòjà mo fẹ́ mọ̀ nílé lọ. bàbá mo ń dáhùn ẹ wá gbà mí o ẹ wá bá ẹ bá mi lọ sí igbó alájàlẹ o. níjò lálọ. ó ti yá náà nìyẹn. ẹ dákun èmi náà wà tọrọ àyíká lọ́yìn ẹ jẹ́ ń lọlé kí n pín àwọn mọ̀lẹ́bí mi jọ mo fẹ́ bá ń ṣe mẹ́tẹ́ni. mọ̀lẹ́bí kí n lè dágbére fún ẹ. ẹ kò ní láti ẹ ní láti lọ ṣe yẹn. káyọ̀dé wá bá mi lọ. ìdí pé mi ò lè lọ náà mo lè lọ tí má lọ dán yẹn sin ọlọ́run mọ̀ ọ̀rọ̀ ni three weeks ago ni mo gbé ìṣẹ̀lẹ̀ ní ìlọ. kí ló ṣe. just like that. ẹ wá kí ló ṣẹlẹ̀ nígbà yìí náà ẹ ẹ ẹ máa yìí náà ẹ má jẹ́ kó ojú ẹ̀ fọ́ báyìí. ojú ni ìmọ̀lẹ̀ ara òun ọmọ ọgùn ìyàwó màdìrìjì o kò sí jẹ́ lọ́wọ́ ojú tó ń fọ́. dájú mo ṣì lẹ́yà àtìgbà tí mọ́mì ti rajá ìwádé láàbí gbádùn ilé mọ́ bísínẹ́sì dádì ò lọ dédé dínú àbúrò mi kú mọ́mì náà tún dàwé dádì tún fọ́ lójú. kí ló máa wá ṣẹlẹ̀ sẹ́mi náà lọ́la ẹni tó máa yanjú ọ̀rọ̀ ó ní láti ṣe arúgbó tàbí ọmọdé ẹyọ kan ṣoṣo ta nínú bàbá àtúwò àwọn náà lọ gbó bí ajá yìí bí wọn tiẹ̀ wọn gbó bí ajá wọn ò lọ mo ṣì lè yà ta ló wá fẹ́ gbà wá báyìí. wàhálà jalè ẹ kú àlejò mi. ṣèyí sí olùwà àdìtú lọ́rọ̀ ẹ̀. mo ti lọ sí àwọn tẹlifíṣàn houses àti rédíò stations láti lọ àná òun mi ò tí ì gbọ́ anything àwọn bíi tẹ́ ẹ ló ń kọ́. láàárín ìyá tí wákàtí náà hmm. what is happening what is happening now. ọ̀gbọ́n náà ni o tí mo lè kọ́ mi ìrora tí mo ti sọ fún àti àárọ̀ ẹ̀ẹ́dà mi náà ṣe rí ìbọn láti ilẹ̀ wá sí i ó lámì dé sọ̀rọ̀. ẹ kò sọ ibo ló wà. ó lámì dé sọ̀rọ̀ nìyà ó tètè wọ̀. ibo ló sọ̀rọ̀ lọ lọ́jọ́ tẹ́lọ̀ tí níbo ni ibo ló wà. tó bá ya àpàdà wálé ṣẹ̀rún láàmì jíṣẹ́ wo yẹn ajá ọlọ́dẹ ni tó bá gbọ́ fèrè ọlọ́dẹ ó máa padà wálé. ìjọkọ sí ń jàre tẹ́lẹ̀ ilé wa nà mọ̀. ó ti wá sóòlù báyìí mo ti dé bus stop gbogbo ọ̀rọ̀ yín yìí ti wá ó ti wá tó ó ti wá sóòlù pátápátá kí ló dé bá a ṣe ń yọ nìkan làbọ́ sínú mi èmi ìrìn máa dúró lórí káwọ́ ìgbà gbèdè nínú it is not possible. òun ń sún mi o wàhálà léyìí ó sún mi pátápátá. ṣé ṣé mo try to. iṣẹ́ àìyé ràn ah, lọ́wọ́. ẹ mi sílẹ̀ báyìí o. kí wọ́n bá dẹ̀ pé bóyá mo mọ olóògbé láti mo yọ ọ̀rùn mo try to àbí mo try to. Hmm. eré iná mo sá káàkiri ó ti tó ó ti tó gẹ́ ṣé kí wọ́n gba ikú yín kú báyìí. Ah, ìṣe ikú ó lòun jẹ́ kí n gbà kó ní kúkú ṣùgbọ́n mo mọ kinní kan dájú kíbikíbi tí ọlálùdé bá wà ọlọ́run mi ló máa bá mi sọ. ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ kẹ́rin ọlọ́run bá ń bọ̀ èmi ìdílé wọ̀ níta láti lọ. mr badmus ẹ má ti wáyé báyìí. omi ń lọ. mr badmus. ìwé jẹ́ sọ secret kan. kí ni secret náà. ṣùgbọ́n iná rẹ̀ máa ń sọ pé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ bí ẹ̀fọ́ ló wà. now sẹ́yìn ló sì sì pé Mr Badmus bàbá kòkòrò ni. kòkòrò ni Mr Badmus. ẹ mọ wọn yìí tó máa ń ta ẹ̀rùn ẹ̀rùn máa ẹ̀ kòkòrò ló ń jẹ gbogbo ẹ̀fọ́ yẹn o. ẹ̀fọ́ kí ni. ó ti sún fámìlì wa dé last level tó ti ṣe tó lè ṣe ó wàá fẹ́ yọ ọ̀hún dáhìn ni. bàbá sọ̀rọ̀ jù kí ló máa sọ̀rọ̀ òun dé a ti rí gbogbo ìṣòro rẹ̀ lórí káwá ránṣẹ́ sí ẹ̀ àwùwá lọmọ aláyọ̀ láti òde ọ̀run wá àwọn ọmọdé ṣe ń le lóde ayé sàkáyé wọn láti wà ọ̀làǹdè ibi tó lọ yìí ó léwu púpọ̀ àgbélébù ọ̀run rẹ̀ ó lágbára jàǹgbára tó fẹ́ lọ gbà lọ ọ̀làǹdè ohunkóhun tó bá pàdé lọ́nà ṣáà ti nàgbélébù ọ̀run rẹ̀ ó di dandan kó ṣẹ́gun. gbani lóru kò jẹ oníṣẹ oníwẹ gbogbo onígbẹ ebi onípẹ wàá lójú ìran náà ọlọ́run á lè máa ṣe ẹ lọ. ẹ ṣe dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orúkọ wa dáradára yìí ń látìgbà tó ti wọ inú ilé ni wàhálà ti ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi iṣẹ́ lọ dédé ó fọ́ lójú ìyàwó ẹ̀yà wèrè junior kú ààrẹ ọlámídé inú wa sọ fún un mo máa bára tó wà nínú ẹ̀jẹ̀ jésù máa borí ẹ̀ kò síbi kankan tó fẹ́ lọ èmi ni mo máa borí ẹ̀. tó gbọ́ màá ṣẹ́gun adẹ̀márọ́ lámìdé you are in trouble. Woo! Woo! Woo! Woo! ní olúwa já padà jésù olúwa já padà gbogbo àlàáfíà tó tẹ̀lé ní olúwa já padà ìkójọ tí ó ní olúwa já ọba ara ṣèké yẹrẹ mọ́mọ́ ṣẹlẹ̀ mọ́ra gbogbo lọ́wọ́ ọ̀la padà olúwa já ọba olúwa àtẹ̀lé olúwa já aláṣẹ olúwa já padà ẹ̀jẹ̀ tí olúwa olúwa olúwa fi ẹ̀rọ sí ilé ẹ̀jẹ̀ jésù olúwa lọ́kọ̀ ṣe àkàndúrà. Bring him no.

pẹ̀lú pẹ̀lú ẹ̀gbọ́n mi pẹ̀lú ẹ̀gbọ́n tiẹ̀ tí ẹ kájọ kúnlẹ̀ kájọ máa gbàdúrà. àwọn ọ̀rẹ́ yìí tó ṣe fi sẹ́ẹ̀dù pẹ̀lú níwèé èmi kan nǹkan wá pọ̀lẹ́ ìdìbò tuntun bá akẹ́kọ̀ọ́ wájà ìdílé kéré kíkẹ́ oníwèé oníwèé ìwé wà ní ẹ̀jẹ̀ tí mo kó gẹ́rà ọ̀sánúwà náà fi ẹ̀kọ́ máa bá ti kú nǹkan lọ́wọ́ tí mo bá ní. díẹ̀ ni. ó kù díẹ̀ ó náà ni. ok máa pa. ọjọ́ ọmọ òkú oríire ló kò fi ṣe gbàjọ ọ̀pẹ̀dùgbò dápọ̀lọpọ̀ lábẹ́ gbogbo àlórí pé àìpé ọlọ́lé yé lẹ́kọ̀ọ́ yìí àkọ́tọ̀kọ̀ àwọn òbí rẹ̀ ló jẹ́ kí àtòdì ọdún náà ló mú ẹ̀yìn ọlọ́run àbẹ́ ẹ fi oye àgbẹ́kẹ̀lé ti àlàbò yín tó wá dọ́gbọ́n àwọn ọlọ́run ní ọlọ́run ògbó ní orúkọ mímọ́ yọ ọmọ mi gbélébù àyà rẹ lásán lágbára ti pa ajá náà ṣùgbọ́n ọ̀fun díẹ̀ ló mọ̀ ọ́ lò èyí mímọ́ ọlọ́run tí ó lè pa agbára ajá náà gbé wà orúkọ mímọ́ ni a sì fa ọkọ̀ náà ní yorùbá dáì dáì náà lára ìdí wọ́n ti ajá náà lórí òǹkà àwòrán ọwọ́ rẹ̀ yóò sì fi ikú ṣe ìbàjẹ́ ṣe lẹ́yìn máa ń yà. baba isayago yeah, dá pàpọ̀ ní kọ́dà. eléèdì èsì sí ipa gbẹgbẹ ẹni ẹni òun ò mọ̀ yìí ni. tọ́pù tẹ̀jà jù yan. ọdún ìwọ orí máa mi ni. ìwọ bá sì ṣe nǹkan tó yẹ. ẹ ìyá àtọ̀ fọwọ́ ọ̀tọ̀ wí pàmò. burúkaya wọ́n lè ju ògbẹ yìí. ẹ sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan ẹ borí. ẹ borí. irú rẹ̀ ò fi ṣọ́ yẹ kó o mọ̀ pé tí hmm. ẹ ṣe bẹ́ẹ̀ ní àjókòó méjèèjì lọ fi ọwọ́ rẹ̀ dí wàhálà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ já wá gbẹ́ ti wá ó ẹ hmm. yèyé ìbá hmm, ó ọmọ ìgbà kan ìgbà tó yá gbólóbó ah. ọ̀rọ̀ náà dùn pọ̀ ó dùn dé góńgó lọ́kàn balẹ̀ pé kó ní sùúrù kó làbà gba ìjà náà jà amúgbèdì fúnra rẹ̀ gan àwọn sí lọ́kàn balẹ̀ fún bí odidi ọdún mẹ́fà nígbà tó yá gawa jẹ́bọ̀ náà lélẹ́yìí láti wá ìdíwọ́ ìjà òdì. méjì yìí. irú ìṣe ẹ̀dínwó bẹ́ẹ̀ táwọn jẹ́lẹ̀ ààrẹ ìlẹ́yìn dèjì èyí ọlọ́run tó á mu. kò lẹ́sìn sin ọlọ́run gbàgbọ́ nínú ajá ọ̀ ó ní ìgbàgbọ́ pé ajá lè dìbò ń tọ ọlọ́run lọ ibẹ̀ làwa náà sí pé kò sí nǹkan ti mú pé ká gbàdí ajá yẹn náà jọ ibi ṣe tiẹ̀ arùn tiẹ̀ lórí o. ìdájọ́ náà mọ̀ pé fúnra rẹ̀ ló tọwọ́ ara rẹ̀ bọ́sọ̀ lọ ẹ bá ní kó forí forí di ẹjẹ kóun náà gbé láyé kò ní rẹ mọ. bú ọkùnrin yìí kò sí ìtọ́kọ ẹ̀ ń dèjé tiẹ̀ àbúrò náà fẹ́ tẹ̀lé wọn. ilé ọtẹ rẹ tó bá ti jẹ́wọ́ ní tẹ̀lé lọ mo là pa mi pé ẹ wo ohun tó bá wù yín ní kíkà tẹ̀lé lọ ẹbí yóò bẹ̀ tẹ̀lé. wo ìwọ tó lọ gbọ́ alájà alẹ̀ à ń bọ́rọ́ à ń mú ẹ̀yọ́ bọ́rọ́ ìwọ rẹ̀ pé bóyá lékè ó lè lọ ibi ìgbà ìlòmọ̀dé wa. Jehová El Hello. Jah Elohim. Jehová El Shaddai Hello. Elohim. Jehová El Shaddai Jah Hello. Jehová El Shaddai Jah Elohim. Hello, Jehovah El Shaddai Jah. o. yèyé o ṣé bí ó ṣe lọ láàrin wa náà ni. tó bá dé á sì wà láàrin wa àmọ́ àbìrìn. Bọ́lá mi. Bọ́lá mi. àbúrò máa dáná tó ìmọ̀ àfihàn ìtọ́. a ti bẹ́ẹ̀ náà máa tó gbogbo ajá. gbogbo ajá ti jẹ́ àmì òye mi. etí ma tí mo lè sọ pàtó ni kóńjú mi wà ní àárín náà ni mo kàn ráwọn nǹkan náà bíi méjì wọn lè wá bá mi ní. nǹkan tí mo kàn gbọ́ lẹ́nu wọn ni pé ìkànnì ṣọló ṣọló mákindé mákindé ẹ̀ka náà mo kàn gbọ́ ṣọló pé wọ́n tán mo wá gbó o mi ò. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ti yá ó ti lọ ó ti lọ. o ṣe o wọ náà ọmọ kò sówó láyé rẹ ń bi tọ́ wa o ó kàn da ìdákùdà sílẹ̀ àmọ́ pé kéèyàn ṣọ́ra káàbóyún kọ́bi sọ́mọdà bóyò mi bí àdébọ̀ ẹ̀bọ̀ra lọ́mọ yìí náà wọn gbọ́dọ̀ fẹ́ ẹ̀rọ làgbóyún bí bá tó di ẹ̀fẹ́ sí etí mọ́ ó lè jẹ́ bí kìlẹ̀ ó sì lè jẹ́ kọ́lékọ́lé ní ọ̀yà ó lè jẹ́ pé yọ ọmọ tẹ́ ẹ bá ti bá ń gbébè ṣíṣe kúkúkúkúkú kéèyàn sọ́ra fún òbí rẹ̀ lè ní sórí ilé pé yóò jẹ́ sójà wọ́n bá sì jọ náà kejì ó lè já mìíràn bàbá sì rí ọmọ mi tọ́jú mi gbogbo ẹ̀yìn bí ọ̀bá jẹ́ lọ́yà yóò jẹ́ kejì wọ́n bí ìyá mi dáadáa ó yẹ pọ̀. àkàṣọ

dádì mo ti lọ gba agbára mo ti fi ṣẹ́gun tẹ́sì òun àti àwọn ọmọ ogun ẹ̀ ọlọ́run dẹ̀ ti fún mi ní ìṣẹ́gun. ẹjọ ìdókòwò òkú ilé ilé ọ̀gá lọ́dọ̀ láti bẹ̀rẹ̀ wá láti bẹ̀rẹ̀ yìí wá o ìgbọ́n tó ṣe lòun ní káfíńtì náà lọ sí pé pé adùnlé kẹ́hìn ní sọ̀rọ̀ bá rí agbára àdúrà ah, mo kẹ́ ẹ́ ìdílé lábẹ́ ìjọ.

bọ̀ alágbogbo ìjà ó dé o. àpọ̀lábí àpọ̀lábí. kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ alágbogbo òjé. àpọ̀lábí àpọ̀lábí. pẹ́ńtò bàbá wọn dé bíi àtijọ́ bíi akọ́mẹ́gà fìdí kí n sájọ pàrọ́lé yóò lé o. olówó tó fi gbogbo ọmọbóbìnrin tó wá ń wọ́kùnrin ló bá pọ̀ lọ́n lẹ́jọ́. ìjà yóò nílé wọ̀ ọ́ ìjà yóò nílé wọ̀ àpọ̀lábí. àpọ̀lábí ọ̀la ìyá mr hita run òtún dé gbọ́. àníyàwó tó kọ́wọ́ lé lórí ni bàbá wa jẹ́ ti ta yá. àdéhìká ọ̀la ìyá máa revenge the batman is strong. gbọ́ gbọ́ ìjọlọ́wọ́ àti sáníkà àfọlábí congratulation bàbá wa jẹ́ àròlé dídé o fìdí dídé kàtàkàtà wà tẹ̀tẹ̀ emotional disappointment explosive danger ẹ̀rọ fọ̀rẹ́ bí ẹbí rí ọ̀sẹ̀ àfọ̀lábí bíkítọ̀kà ọmọ tá àfọ̀lábí tún ti gbé wuli o. kò sí é gbọ́ picture in big cinema. àfọ̀lábí bàbá mi ó pàdánù owó ó tún pàdánù ara. àfọ̀lábí sàlọ́jà bí ọ̀rọ̀ bàbá wa dé tọ́pù kan jílábẹ̀ dùgbọ́ná tàbọ́lá ìyá tàbí fẹ́jà lágara. àbíyẹrẹ bo lórí ìyàwó ilé àfọ̀lábí ìmọ̀ta húsáwò tó kọ wájú àlá àbẹ́ ẹ̀gbọ́. àfọ̀lábí dà ẹnukọ àbùlálá ó sàfọ́fọ́ ọlọ́lọ́tún kọ́tọ́jọ yìí ó ọ̀rọ̀ àtàtàtàmọ́ ló tún sàmọ́ lẹ́nu.

ɗauke ni nan wani hausawa Thank you.